gbàǹgà àjípọn bàbá mi ò bomi ò sùrù wẹ́dà ẹkùn bàbá òde ẹkùn pa kọ́rọ́kọ́rọ́ kọ́rọ́ wọlé wọ́n ní ẹni bàbá mi bá gbàgbàgbà tí ò lè gbà tán ìgúnnú ogun ní gba olúwa rẹ ẹbọra ní gbárù wọn lágbàáyà bàbá mi níwẹ̀ lódò tí gbogbo ọmọge yọ̀wọ́ ọ̀sẹ̀ tí wọ́n ń wí pé adúrún mádé o adúrún modù mo ní ò dàpọ̀jọ̀ owó òkú ṣe tiwa Àjàyí ọ̀dàgún òkùnkùn gbà wá alówó lódù bí ìyèrè bàbá mi arówó soge lẹ́yìn oge ni mo ní ẹ láyé ọjọgbọn nínú ọjọgbọn pòfẹ́sọ̀ ni mo ń bá wí bàbá mi ìbídàyọ̀ ni mo ń bá wí mo ní kọ́lọ́ ń yí ọba tó dá yín ẹ ó kúkú ní lọ kí n mi ẹ ń bàbá tó bí tún ti dé Oǹdó kò gbọ́dọ̀ jẹwé ran wọn ò sì gbọ́dọ̀ jẹ́ gbòǹgbò bẹ̀ lónìí mo rí bá lọ́wọ́ bàbá ẹ̀yìn ejiri ń gbé jòkan mi mo ròde òde yàwó ládé ejiri ń gbé o àìmọ̀gún nìyá àárọ̀ ogun mọ̀ so ìmọ̀gún nìyí ọmọ ọ̀rọ̀ nire èjì wẹ́rẹ́ tí ò jẹ́ kí n bá yín nájà sa àbẹ̀sọ̀sọ̀ wẹ́rẹ́ tí ò jẹ́ kí n bá yín nájà àtìrì tòjòdá tòjòdá ni ò jẹ́ kí n bá yín nájà mo mú dalẹ̀ ìrèmọ̀gún tún nìyí aláìlágbẹ̀ ẹ̀dẹ̀ ọmọ awórin kó tó tún ríro àgbẹ̀dẹ ọmọ sùúrù lọ́jà àtìrì ìrèmọ̀gún tún nìyí alágbẹ̀dẹ onítẹ̀wọ̀ owó ayá ni ń dàálẹ̀ kí máa lọ ni ẹ̀yin lọmọ rọ́wọ́ rọ́wọ́ rọ́wọ́ ijó alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ tọlọ́kọ́ta ládàá wọ́n máa sọ lọ́nà oko ni wọ́n ní alágbẹ̀dẹ máa tó tún jẹrin ìrèníwọ́ ti ń bọ̀ ló bá mi mọ́kọ́ èmi náà ní bọ́ lálágbẹ̀ẹ́dẹ ìṣe onírèwọ̀n òroko ìṣe onírè wọn ìyẹ̀nà ìṣe onírè wọn òkú ti gbọ́dọ̀ gba ẹ̀rú síwájú ẹ̀rú onírè nírọ̀kọ́ nílé bàbá tó bí yín lọ́mọ ìwọ̀fọ̀ onírè wọn wọ̀ gbàjà ẹ̀rú onírè wọn rẹ̀ músẹ́kẹ́lẹ́ ẹ̀ músẹ́kẹ́lẹ́ ni ọ̀rọ̀ lẹ́rẹ̀ bàbá mi ẹ̀yin lọ́mọ rọ́wọ́ rọ́wọ́ rọ́wọ́ ìjọ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ tọlọ́kọ́taládà wọ́n máa sọ lọ́nà oko ni wọ́n ní alágbẹ̀dẹ máa tó tù jẹrin ayérànfẹ́ ẹ̀yin lọ́mọ adọ́kọ̀ níbi òwò gbé so pásọ ọ̀run gbìngbìn àlè ẹ̀yin lọ́mọ adọ́kọ̀ lórí ìràwé kí rìn mọ́gbọ́n sí èké ló lè sọkọ ọmọ so ọ̀dàlẹ̀ ló lè sọkọ ọmọ jẹ tí mọ̀ṣó bá fẹ́ fọkọ rẹ̀ lẹ̀ òwe mẹ́ta ni mọ̀ṣó ń pa fún wọn nílé ayé ròun fẹ́ ẹ̀yin lọ́mọ adọ́kọ̀ níbi owó gbé ń so èjì òkàn mímú òróde òde ya wó ládé Ondo ọmọ àrẹ́yìn gàgà ògùn sẹ́ẹ̀tún ti rèé.